ẹ káàbọ̀ sórí dúdú flips tv èmi àdùkẹ́ náà ni wọ́n ti ti dé lónìí lórí dúdú flips ṣé rí nǹkan tó fẹ́ kọ́ wa lẹ́nu àwọn tó jẹ́ pé digestive system wa ó slow metabolic system wa slow tó bí àkíyè tètè nígbè yá àbọ̀ yìí sódà bá sọ báyìí gbogbo àdúgbò ló wà nípa ti àti mú nǹkan sílẹ̀ ẹ má wọrí this video is for you but kí tó tẹ̀síwájú ẹ kọ́kọ́ bá mi tẹ subscription button kẹ bá tẹ bá ti wá padà dé àmọ́ á continue lórí dúdú. dé ẹ bá mi subscribe ẹ ṣe gan ni so tí mo yẹn sọ lọ́lẹ́ẹ̀kan àwọn tó dé pé a máa jẹun à ní lọ toilet three days four days five days kí ló dé ṣógun láyé ni ṣe rí àwọn kòkó wà tó dé pé a lè ṣe tó dé pé ìrọ̀rùn ló bá dé wọ́rọ́wọ́ ni gbogbo iṣó tá a máa máa yà kiri tó dé pé ó máa máa ó máa máa ó máa máa you know pollute the air ẹ má wọrí with lemon ṣe rí lemon ó ní a lot of benefits lemon mineral lemon hundred naira lemon ó ní ìwúlò tó pọ̀ gan-an tó ṣe ní beauty benefits náà ló ní health benefits but lónìí health benefit health benefits ẹ̀ na mama bára wa sọ ṣẹ́rí tí a bá ti mú lemon tí a bá ti mú lemon tẹ̀rọ̀ra gé lemon ẹ ní bó èpo ẹ o èpo yẹn gan gangan ó ní nǹkan tó ń ṣe lọ́tọ̀ ẹ má bó èpo ẹ ẹ̀rọ̀ra gé e sí méjì ọ̀ mẹ́rin ẹ wò ó tèmi gangan mu leléyìí tó jẹ́ pé personal one mi tó jẹ́ pé òun ni mo fi ń ṣe omi tí mo mú tó lẹ́yìn pé ìrọ̀rùn ló bá dé with ease ni kò tiẹ̀ ní sí pé à ń tí gbogbo ayé gan rí mo no ẹ má wọrí with ease ni so lemon wa ẹ ẹ bá ti mú ẹ máa wá rúbọ́tù báyìí máa gé ẹ máa rẹ omi yẹn sí bóyá lálẹ́ ó máa dá a ká ṣe lálẹ́ so that tá a bá máa fi jí láàárọ̀ ọjọ́ kejì láti toró sínú ẹ̀ tó lábá ti wo omi báyìí sínú bọ́tù tara ẹ lemon sínú ẹ lemon detox ni àwọn míì wà wọn máa fi kùkúmbà sí ẹ lè fi kùkúmbà sí tiyín náà òun náà tún ó dáa gan ó ní nǹkan tó tóun náà ṣe but lemon yìí especially tá a bá ti rẹ́ sínú omi tá a dẹ̀ mú tá a ṣe ń mu omi tá a fi ń ṣe o tá a tá à fi ṣe omi tá a dẹ̀ mu a lè mu omi náà o ìtọ́ba lè mu omi a ṣe mu omi tá a mu omi lẹ́mọ̀dì yìí náà ẹ̀yin gan máa rí i pé ìrọ̀rùn ni gbogbo ìtara máa wá kún tí kún máa kàn wú tí gbogbo ara máa wá ẹ́bì tó jẹ́ pé èso àwọn èso tó lágbára yẹn tá a máa máa nà ọ́nà ònà ẹ̀ máa wọ̀ rí with ease tá a máa máa lọ sí toilet tá a lè máa máa ó máa flush gbogbo inú ó máa boost immune system wa ó máa fọ gbogbo liver wa tó yẹ pé with ease ni lemon detox is the best kò ní ìpínlẹ̀ wá sí míìtì ìgbọ̀n ó tún dáa fún weight loss thirty-five months tuntun ó dáa fún weight loss nǹkan tí mo ń try láti so I try can get lemon fifteen naira lemon hundred naira lemon if you can buy only two hundred only two hundred ẹ máa ó máa carry wa for the week which is fair enough so nǹkan tí mo ṣe láti sọ pé kò dá kí toxins máa wà lára kó máa settle sára tá a bá ṣe ń jẹun tá à ń excrete àwọn ìdọ̀tí yẹn kúrò that's the best kó tó da jù nìyẹn tá a bá ṣe ń jẹun tá a dẹ̀ ń gbogbo àwọn waste wa tó ń lọ tó ń lọ tá a ṣe ń jẹun tó ń lọ bẹ́ẹ̀ ló yẹ kí trend yẹn ṣe máa rí kì í ṣe pé máa máa dìlé gbogbo àwọn ìdọ̀tí tó ti yẹ kó kúrò lára tó sì ń sinmi sára dáa dáa ṣé ká jẹ́ kí gbogbo ẹ̀ ẹ mọ̀ tí beauty máa ń lọ báyìí sí health wa health is well to ìlera lọ́rọ̀ so jẹ́ ká máa ṣe báyẹn kò ní jù báyìí lọ lórí dúdú flix lónìí àdùkẹ́ lè mi ẹni gangan làdùkẹ́ kò ní jù báyìí lọ lára àwọn nǹkan tí mo ní fún wa lẹ́yìn so ẹ tún máa fọ́lọ̀ wa fáwọn àkọ́tún exciting tips lóríṣiríṣi ẹ subscribe ẹ fọ́lọ̀ ẹ like ẹ fi comment ẹ má dislike o ẹ jọ ẹ like kẹ subscribe kẹ follow through Instagram lórí YouTube ẹ tún ṣe gospel tó bá à ẹ tún jẹ́ káwọn ọ̀rẹ́ yín mọ̀ pé no YouTube eh, vlog kan wà lẹ́gbẹ́ ó yẹ ká máa follow so èmi àdúkẹ́ náà ni àti màmá kàn sí yín létà wọn kẹ má ọlọ́run ní kọ ilé ní màṣẹ mọ́ tuntun yẹn yín so next time tí má tún ti dé ẹ wò bóyá lè lè mọ̀ ó dàbọ̀ ẹ má lè kí yín ẹ bá mi subscribe sórí Doodoplease TV ẹ bá ti wá subscribe ẹ wá padà wá wo fídíò yìí ìfún thank you. súnmẹ́ sọlọ àwọn àtọ́mọ́ ló fọ́ five days tá à ní rí gbẹ̀yà bíi pé kéèyàn kọ́lé tó tóbi tó nílẹ̀kùn tí ò ní wíńdò ẹ̀ ventilation yẹn kò ní kò ní ṣe dáadáa bẹ́ẹ̀ náà ló